Pastor. Bàbá Ìsìlá. Bàbá Ìsìlá. Unity Club Sàdá sí Ìtòsó. Gàgámà. Gàgámà. Ṣẹ́ni kí náà ṣe? Rashid Ayinde. Rashid Ayinde. Alhaji Kasim Ayinde. Alhaji Ibrahim Anidi. Wàhíì Ìjọba Ìjòrò. Pasco. Máko. Ọba bí ọlọ́. Ọba bí ọlọ́wọ̀ sí. Tájúdí Balógun.

ìtọ́nà ti sin owó níbàdàn ẹ sàmì dáadáa láyé mi mi fẹ́mi sọ wípé ó yẹ ká lè rí wá five million lọ́dọ̀ ìhà kìí ṣe pé owó yìí kìí ṣe tábẹ́ kó lè àbẹ̀fẹ̀ ọlọ́mọdà ní Muhammad ẹ ti gbọ́ bá a sọ yìí this is why several visions and missions òun náà láti bẹ́ẹ̀ àṣì ẹ̀dá kúrò lọ́wọ́ nípa ṣe aláyìí ẹ̀dá nílé ẹ̀. sẹ́rí gbogbo tá a ní lásìkò yìí láyé yìí we are having just only ẹ̀wọ̀sà ẹ̀wọ̀sà lórí kẹ́mọ̀ wò we are having only ten minutes láti sọ̀rọ̀ ẹ̀wọ̀ ẹ̀sìn. sẹ́rí donation náà wáyé sí i òun la fẹ́ fi wé láwàá ní ẹ̀dá gbogbo ẹ̀ tó bá ti di kàwé lẹ̀ lọ́wọ́ wọn nípa wọn yẹn. èyí tó wọn ti sèkú wáyé òní bàjẹ́. ká ní bí wọ́n pè fún àwọn ìdókòwò. Wanda ya yi gafara ya nuna mai kalifi mu fai wula wa ne ya gudu ya kai ta kai ne. One hour with them is a five million union. Five hundred thousand. Ẹgbẹ́ ló kù mí. Ẹgbẹ́ ló ń tóbi sí i. Báyìí kò sí àti òwò ayé pé ìgbìmọ̀ òwò ọmọ. Wọ́n wà máa sọ five hundred thousand wákàtí wákàtí ọ̀hún ló wà aláàjì wa tí gbogbo ìṣèlú tẹ wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀rọ̀ yìí ọ ẹ sábà kò wọn lọ́wọ́ ms ta ẹ máa bọ ms ta. ms mo bá pè é. ẹ forúkọ yẹn gbọ́ ms faisola alhaji wa bẹsẹ àwọn bíi alhaji wọn fún wa ní hundred thousand naira over six hundred okay the next person alhaji kọlá kọlá alhaji ta ọba ẹ ẹ small náà fọwọ́ wasu wani sai da gini a da misali isa wani da gwamnati 50,000 naira ko yau 650,000 an ga fata kuma ya bata nufi umarni ɗaya ba a da sa ko kuma wani ba da sabai Transfer, kata, kata, kata, kata. أيها الناس أيها الناس Mr. Elas. Ọmọ ilé náà mẹ́fà ni. Wọ́n ní hundred thousand naira ayé Elas. Okay, master. Okay, ó ti sẹ́wọ̀n hundred thousand. bàbá alájà akíwálé ní fifty thousand àbí ó dé lò eight hundred thousand pásọdà pásọdà pásọdà pásọdà ní fifty thousand ṣé wọn ò lè lọ sá. Pásọdà eight hundred and fifty thousand. aláìsí kazeem ayinde ẹ̀sùn mi. sẹ́yìn ní ta bá ṣe kí ni ìtàn ẹ̀wà ẹ̀wà aláìsí wọ́n ní wọ́n ní ẹ̀sùn mi. wọ́n ní ẹ̀sùn mi. sẹ́yìn aláìsí yóò aláìsí à ń kà ní láyé wọn ilé ìjọsìn ẹ̀ aláìsí ní twenty k. 48 70 wọ́n jẹ wọ́n lọ́dọ̀ ọlọ́run jẹ máa rí náà ọlọ́run jẹ máa rí náà ẹ sílọ̀ ẹ sílọ̀ ààyè àwọn ẹ sàmà fún ọdún ní sàmà ẹ wá ẹ fún wọn sàmà mà aláyọ̀ rẹ̀ sí ìdàgbé wọ́n ní náírà seventy thousand okay aláyọ̀ báyìí ní ìbànújẹ́ ààrẹ sílẹ̀ aláyọ̀ báyìí fún ọlọ́run rẹ̀ ní one hundred. Bàbá ṣe ṣe é sí. Aláìsàn ti ta owó èlò fifty thousand. Ó di one million. One million three thousand naira. Aláìsàn wa ṣe ní fílà ń ṣe àwọn dà. Fifty thousand. One million seventy thousand. Focus. Focus. Focus ẹja lórí kú wọn ni ọ̀rọ̀ wa. Aláàjì focus. Ten thousand. Ẹja lórí kú wa. Wọ́n yin sọ́lá. Ẹnìkan wá bí wọ́n ní àwọn òṣèré ajé fún aláàjì fún iṣẹ́ yọkọ̀ wò gbà aláàjì fún iṣẹ́ wò gbà aláàjì fún iṣẹ́ yọkọ̀. aláàjì wa tó ló kọ̀ tó aláàjì wa mi ní seventy thousand mi seventy thousand lórí àwọn àtàyè mi five thousand tó dé one million and five thousand aláàjì àti màdúgbò yìí ten thousand. one million two hundred and five thousand. Bàbá ten thousand naira. Ó dìrò. one point two fifteen. Mashallah. Iṣẹ́ náà fi kí ni àgbà yá ten thousand. Wọ́n á ní abẹ́. Hallelujah, Hallelujah, Jamaican government. Okay. Unity for 20,000 naira, Sakas Federation. 1 million 240. There are 100,000. 1 million 350. How many super 20,000. 1 million One million two One million two eighty. One million two eighty. Passport. láti ọjà lábálájà one million two ninety. Papala one million two ninety one million two ninety five. Wà aláìyá àdúrà ní twenty thousand. Papala fifty thousand. One million three forty plus ten thousand. Ẹ̀dínlá Ṣèyí. Ẹ̀dínlá Ṣèyí à. Bọ́lá àwọn ẹ̀dínlá sọ̀rọ̀ five thousand. Ẹ̀dínlá twenty thousand. Wọ́n lọ báyìí. One million three seventy five. Ẹ̀dínlá bísímù. Ókè lẹ́yìn àgbè. Lẹ́yìn àgbè náà. Alhaji Abbas, Alhaji Wai user. T twenty five thousand. Alhaji Wa side twenty thousand. Alhaji Wa side four. Ah, Alhaji This one. Ah, Alhaji Ada. Ah, Alhaji Ada. Friday, 50,000 naira. Wọ́n yẹ fún alábàárù ọmọ, àbámu àbí ọlọ́run náírà. Pásálọ̀ pápá ìyàwó pásálọ̀. Ó lọ́wọ́ àwọn olùwà ẹ̀jọ̀. Aláyẹ̀ lámínà. Ọ̀ya. Aláyà sí tì. alájà Pẹ́yìnsọ́lá Pẹ́yìnsọ́lá ní kékeré ajé ajé ní kí Pẹ́yìnsọ́lá fi owó kún owó tí wọ́n fi lẹ̀ yẹn ajé yìí sì ṣe o ọ̀rọ̀ mr ajé ló ń sọ bẹ́ẹ̀ mr ní owó yẹn lórí ókè ẹ bá ṣe ọwọ́ lọ́wọ́ àná mr ajé ẹ lọ bá bá mr musa ẹjọ ẹjọ ẹjọ rọra ìlú ẹsẹ wọn kọ látẹsí five thousand ní. táwọn gbé lọ ọkùnrin lórí kámẹ́rà wò ó ẹjọ sí ọwọ́ láàmì ṣé káwé ní àmì dà fifty thousand naira. 1.5 point five ten nípa ní kò lọ orí fi àwọn àmàgbé tó ṣe ní ṣe. ok abubakar ó kà yín lásà mọ wọn ní five thousand ó fi ń lásà Níkì. Ọmọ Balógun. Aláàjì ní Gáyà Kàpó. Ọmọ Balógun. Twenty thousand naira. Ẹ máa rówó náà. Ọmọ Balógun ẹ Ẹ sọ pé Amina lè ẹ sàmì dára ẹ má fojú dàdúrà ẹ tún sàmì lọ lẹ́ẹ̀kan sí ẹ tún sàmì lọ lẹ́ẹ̀kan sí aláyé ló sì lọ bàbá wa bá tàn wá wọn jẹ èyí tí a ṣe dáadáa sọmẹlá wọn làwọn máa kan tí wọn òun ní society wọn máa ṣe dáadáa fún sẹrí gírí ó sì one thousand ó sì five thousand ìkànnì bó dá sí bá mú one thousand lẹ́yìn lẹ́yìn àwọn ọmọ náà nínú oya oya oya oya oya oya oya oya oṣù àkóso tèmi o ọlọ́run má sọ ọmọ ìjọba olùkọ́ yìí o oya ìfẹ́ká ọba mẹ́lẹ̀ kúrẹ́ ọmọ ìlú yìí ọmọ olùkọ́ oṣù oṣù àbẹ́ká bá a sọ ọ́n sọ. Okay. Okay láwa ni kò ní tí a fẹ́ wò yìí ẹ̀sìn ó dàbí ìwà ló lọ fọ ọmọ ọmọ yẹn. aláìwọ ìyàwó twenty thousand naira ẹ̀ máa rí ọ̀la ọ̀la ọ̀la kò wáta. ó bí ẹni sùn. láwa the package of everything is here. báwa mọ̀ láti ṣe àpàtàlá kọ́nà wá ẹnu mọ́ ẹjọ ẹjọ ẹjọ sẹ́yìnlá wà ní o ti wà blessed àwọn bàbá wa gbà ní ìtẹ́lẹ̀ bàbá wa ní ara àwọn ìṣàkóso àṣà kò tí ebi sùn àbúrò àti mọ́ ẹn tí ó wà wẹ́lá wà ní láti ìlú Ìlọrin ẹn tí máa wẹ́lá wà ní olóyè ọba Ìlọrin ní òwúlá wà ní ọlọ́dún ló sọ bẹ́ẹ̀ alájì orí yóò ní kúrú mọ́ oníbúrú àkọ́kọ́ láàárọ̀ aláàbùwọ́ta ìtí mú wọn táyé wọ́n ti tó fi dáná ọjà kò ní báyìí ọjọ́ nínú kò wọ̀nà máa ń gbèsè àmọ̀ lánàá sí máa ń gbèsè àmọ̀ lánàá sí. Ah, láyé ìwọlé àwọn ọmọ náà ẹ fún wa láyé fún wa láyé láyé ìwọlé wọ́n ní fún ọ bẹ́ẹ̀ sí tó bá fi jẹ́ pé wani kuma siye ba na fito mai kwamfuwa sai alhaji wani wani ne siye sọlá kó ba tó na tó na tó na tó ẹ fún ọ ẹ fún ó ti ṣe dáadáa sí yìí ọmọ ọmọ alhaji wani ẹ bọ ẹ alhaji wani yìí ló tó na tó na tó na fún sọlá kó ba tó na tó na tó na ẹ fún ọ ẹ fún ọ ẹ fún ọ irin wannan muhammad ai da dari fifty thousand naira ranewa mista mustapha irin ma'amala ko nisa amma ni kuma tulawa ne da da sai lawani MTO. Lawani. لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله ẹni ó bẹ̀rù yìí àṣà oríkòlè níbi jẹ́rí ọ̀rọ̀ ọ̀yà ọ̀yà ọmọdé akọ́lómi yìí ọmọdé akọ́lómi yìí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àwọn sísọ ala ẹbí gbogbo ẹ wà lẹ́yìn náà ẹbí jà pé àdé kó bàbá wọn máa yé wọ́yà wọ́yà wọ́yà yọ masha allah wọ́yà wọ́yà dasi dasi dasi dasi owó lawa ni owó Àwọn àjọ òbí kókó. Àwọn àjọ òbí kókó. Àwọn àjọ òbí kókó. Àwọn àjọ òbí kókó. Àwọn òbí àjọ àkéèké. Àwọn àjọ òbí kókó. Bọ́lá àpàlà sọ̀rọ̀ yìí. Bọ́lá àpàlà sọ̀rọ̀ yìí wọ́n lè gbọ́dọ̀ bọ̀ òye wọ́n lè gbọ́dọ̀ bọ̀. wọ́n lè gbọ́dọ̀ bọ̀ òye wọ́n lè gbọ́dọ̀ bọ̀ òye àti ìlú àti àbórí àti bí àti àbórí àti bóyá ọlọ́run má lè òkú láéláé. ọlọ́run má lè òkú láéláé. àti òkú ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ويجعلها مدعوه إليه ولا مدعوه إليه Thank you. Islam. you. má ṣe bí gbogbo. Ọlọ́run má ṣe bí gbogbo. Láàánú ilẹ̀ ayé àgbè. Ọlọ́run má ṣe bí gbogbo. Ayé àfihàn ẹ̀mìà. Sànú, sànú, wà. Sàmúlò bàbá. Sàmúlò bàbá. Ẹjọ́ ẹjọ́ láwà ní ìwádìí wo ilé ẹ̀kọ́ náà. Owó àkúwà láwà ní cabinet kawo ai ya kuma yau ne bismillah bismillah ẹsẹ̀ wọn rẹ ọ̀rọ̀ àbáyé ti lọ wọ ewu ọ̀yà ọ̀yà ọ̀yà ẹ máa dá sí bí sàlẹ̀ ọ̀yà láyì ẹ dá sí ẹ dá sí ẹ dá sórí ọ̀yà ọ̀yà ọ̀ ẹ ti lọ láyì ẹ ti lọ. Nípa owó dá sí. Àdúrà náà ọ̀yà tẹ̀lé wa, wọ́n fẹ́ lọ́wọ́ ní bàbá mi wá

Àlejò ti dà wá wáyé. Ìyá ìlà lára. Ayé ìyàlè wáyé ìwálé ọ̀la. Ìwà sọ̀rọ̀ ìlànà ìlànà ìwà bá. the president and the international. Alhaji Wale Hussein, the president of Police International. Alhaji Wale Tari Adewale Hussein, the president of Police International. Vamos a the qué, ya se vamos a ver qué es. يا رسول الله يا

Wait, wait, wait. Hussein wá. Those who come and those who become of Alhaji Hussein. So please follow him as he's coming out. This is what we are here for. And this is the major thing and the major purpose for all of us here. The rationale behind this program. What's all of us trying to do like they say this year? Ìgbà tó tẹ̀lé àyè ṣe ìyàwó to sit down. No, you have to sit in the middle. Yes, I like how you down here. I like you Okay. Okay, okay, okay, okay. That's a funny you. Say, oh, I am. Ẹjọ́ gbogbo atirakiri ni bàbá wa Alhaji Hussein wa the national president Almubins International. Almubins International. Alhaji. So if I will simplify everything. What we're going to do is that you just point at those affected personalities. This is the time for the mission of the Tobali. And we have what we are heading to. We have where we are heading to. What we need to do, we have so many things, missions and visions. What we are collecting here is not to be spent lavishly, but to be spent for several purposes. ẹ jọ gbogbo ẹni tó bá náwó náírà kan bí kó mà wípé yóò máa lọ gbére kì í ṣe pé owó tẹnìkan wà á kó tí wà á lọ kù ní ara o amobins kì í ṣe bẹ́ẹ̀ alájì látọ̀dọ̀ yín ẹ̀ka sọ fún mi bàbá ẹ̀ka sọ fún mi pé five hundred thousand you be the president nobody will question you for making it two million naira yes I know Allah can do it we will tell we tell them that you have been gathering this money for a long period of time aláyé sàn. okay okay ó yà yà wá ọtí Thank you. Yes. Okay. Máa ṣe dúró, máa ṣe dúró, ẹ dúró.

ẹbí ọlọ́run tóbi lẹ́ẹ̀kan sí. one day in church one day in several places ẹ máa rówó náà ẹ lè dẹni àná alájà ẹ pàdé èdè ok ẹ sọlẹ kan ni ok can't you let her talk let her talk it will be as if you are compelling her to do something. Okay. Ah, wọ́n ti lè ẹbí ọlọ́run tóbi àwọn méjèèjì one point five million naira. ok ta ni ó torí ọlọ́run tí ó torí ànábì àti project àfẹ́sì tí ó fún wa lówó ọ̀yà bísùnà alájì. tabari hundred thousand mẹ́wàá yìí another one million so we can go we are good to go. àfẹ́sì library modern library gbogbo ala ti gbọ́ several projects a sì débẹ̀ pẹ̀lú òkú ọlọ́run alájì ẹ máa bọ̀. This Bismillah. I can source it later, no problem, sir. Aláyé ní ọ̀rẹ́ thousand naira. Ogun nine hundred. A lọ two million. I like your mi. I want ní ọ̀rẹ́ thousand. Only two hundred thousand. Okay. Any hundred thousand here please. Mr. Otoro, please come forward, sir with due respect. Hello? He said 500,000. Ẹ bí ọlọ́run tóbi dáadáa. Ó di èlò two point two million. Okay? The next person, please. We're still at hundreds. I'm going to surprise you people here today because nobody know nobody knows okay. what I'm going to do. I'll donate. I'm surprise you. Mo lẹ́nu, okay? Alhaji Emabo, I've seen him coming forward all the way from Ireland. Sir, this